فاتقوا الله عباد الله واهنبوه ولا تنفروا فإنه ولي حميد قال تعالى أو بالله من الشيطان الرجيم ولله ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تشكروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله وليا حميدا وتوكلوا عليه واطيعوه بالسنن فان له ثواب الدنيا والاخره قال تعالى ولله ما في السماوات وما في الارض وكفى بالله وكيلا ان يسعى يذهبكم ايها الناس وياتي اخرين وكان الله على ذلك قديرا من كان يريد ثواب الدنيا فعند الله ثواب الدنيا والاخره وكان الله سميعا كثيرا ثم أما لك فيا عباد الله لقد زارنا رمضان داعيا إلى أن نكون من الاحجار ولا نكون من الإسلام بإنسائه فرصة سليمة خلال زيارته من الاستماع إلى أنواع من التفاصيل العلماء للقرآن الكريم فجزاه الله خيرا وقد سمعنا أن الأبرار لا بالنعيم ومن هم الأبرار هم الذين يتصفون بالإيمان الكامل لله واليوم الآخر والملائكة والكتاب والنبيين ويتصفون بإنفاق أموالهم في سبيل الله وصفه بالله على ذوي القربى واليتامى والمساكين وغيرهم من أوفي الخير والأبرار يقيمون الصلاة ويؤتون الزكاة وينفقون عليهما ما بقي من الإسلام ويتبعون الوفاء بالعلوم ويسيرون بالضراء وحين المال ومن صفته انهم يكذبون الغيل ويعفون عن الناس ويرحمون الفقراء ويرسلون الجهاد ايضا يخلصون اعمالهم لله ولا ولا يريدون جزاء ولا شكرا وعلى ذلك يستحقون نعم الدائمه الدنيا والاخره في الدنيا وفي القبر وفي اليوم الآخر قال تعالى إن الأبرار لفي نعيم إذا الأبرار هم عباد الله الصالحون في الإيمان المطيعون لربهم الذين يتوسعون بالخيرات وآداء الأمانات وأداء الواجبات واجتناب المحرمات هم أصحاب النفوس الطاهرة والقرون السليمة الذين جمعوا وجوب الله تعالى ووجوب الذين جمعوا وجوب الله تعالى ووجوب العباد ووعدهم الله بالنعيم الجنان وأما الفجار عباد الله هم الذين لا يصدقون بإيمانهم ويطيعون ربهم ولا يطيعون ربهم من اباء الواجبات فضلا من النوافل والبر من الزوال والذين امتلأوا قلوبهم بأقوال الزكاة فقال تعالى عنهم وإن الفجار لمن جليل يفدونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله abẹ́rúkọ ọlọ́wọ́n bá wá sọ kúrò lẹ́nu ọ̀sẹ̀ ìtọ́rin ẹni ẹ̀kọ́ ẹni ìgbé léyìí tí òtúbà wa ti yẹn tó gbéra sọ tó tún bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́wọ́n ọba wo ọba tó lè gbé òun náà ni ọba Ar-Rahman ọlọ́wọ́n ni ọba ar ọba tó lè gbé. látara ìgbé látara ìwà àbí látara orúkọ ọlọ́run ó gbọdọ̀ ń lójú kọjá bí ìpàdé òun wá jẹ́ pé ìwájú lọ. Tẹ́lẹ̀ tani lọ́rẹ láàbọ̀ ẹgbẹ́ ìpàdé tani lọ́rẹ jọ náà lọ. láti mú kẹ́kẹ̀ẹ́ lágbára jọ náà lọ ni. Gbogbo àwọn akẹ́kẹ̀ẹ́ lè máa bí òjá lágbájá. Òun lọ yẹn kátẹ̀lé orúkọ ní ìpàdá yìí jẹun láì lọ. Òṣìṣẹ́lẹ̀ ní kò lẹ́gbẹ̀rẹ́ ní kọ̀ọ̀tì ọ̀rọ̀. Tẹ́lẹ̀ ní tí wọ́n bá rẹ́ kàfé nínú òṣèlú. Kódà, ó ti ẹ̀mọ́ kẹ́rọ́ ló bá àbájẹ rẹ tó tẹ̀lú òdodo ó mẹ́jẹ̀ rán ṣe nígbà tá a wá kó èèyàn méjì mẹ́ta kalẹ̀ lẹ́ni tá a bá tó ju àwọn lọ ní ìkẹta náà láwọ̀ òkè ẹja tẹ̀lé yàrá sẹ́yìn náà mọ̀ wípé kálọ́mọ́ lálóye ẹni lọ́gbẹ́jẹ́ ẹni lílọ ẹ̀dá kùtà lẹ́gbẹ́ bó padà bọ̀ sí àgbàlá. Kọ̀lá tó bá jẹ́ sí wípé ọmọ sọ̀rọ̀ connection pẹ̀lẹ́lẹ́bí kọ̀fí àwọ̀ àbí kí láà tún connection dé láyé gan ẹ̀rọ kí láà tún connection dé láyé láàrin wọn wọ ìwé ìdájẹ́ tó ní connection tó ti lọ lọ́wọ́ wa lọ lẹ́ ẹ̀ máa bá ilé jọ̀mọ́ ọlọ́ọ̀bá àlá òun náà lọ́gbọ́dọ̀ wá sí gbogbo ẹnikẹ́ni lọ òun lọ́gbọ́dọ̀ tó ń gbé wá sí gbogbo lọ ṣe pàtàyé tí sẹ́ni ó kù ẹni ọba ṣe ti àtẹ tí ò ṣe jẹ àjọba ìlú ayé òun lọ ni àbí báwo àmà tó ṣe agbára tó náà wáyé ìrẹ́jọ́ orílẹ̀ ẹ̀mọ̀ wà báyìí àmà dúpẹ́ o àmà ìní o àmà ìlú lórí o àwọn wà ní olùrànlọ́wọ́ o bẹ́ẹ̀ là ń wá ọ ní alákòókí o kódà à ń wá ọ ní olùgbàmọ̀náwá o ìrẹ́ náà ni ọba tó ṣe yí pé àwọn ní olùsọ́ níbi àwọn àwọn èyí ò yẹ àti gbogbo àwọn èyí tí wọn bá ti lè fi ní àwọn máìlá náà ra ilé olùgbò ní ẹ̀kọ́ mọ́tẹ̀ ìlú wa. Bẹ́ẹ̀ náà la màmá dájú wípé ìrọ̀ náà wọ́n bá náà àná wọ́n Àwọn ká wọ́n ti lè jọba lánàá, wọ́n lè wọn ò sí kò máa. kódà tí wọ́n máa jẹ́ tọ́padà lábẹ́lẹ̀ lábẹ́lẹ̀ ní kò tó kọ́ wọn lẹ́nu ọmọ ìgbé àti àwọn di ẹ̀fẹ́lẹ́tì àwọn bọ́ọ̀sà wọ́n bá dákọ̀ bọ́ọ̀sà sí ẹ̀kọ́ fi fọ́mà sí ọlọ́wọ́ bá wa ó sọ ní òdìkà fọ́mà sàkáà ẹjẹ́ ìsinmi láyé òsì ayé rẹ Allah Allah Allah. Allah bá yìí náà lọ́ba àná òun lọ́ba èmi òun lọ́ba ọ ọba ẹgbẹ́ wọn náà yẹ kó ń lọ́wọ́ ronú paná gbogbo wà padà ẹ̀kọ́ àná tẹlòmí ìwádìí ẹ̀ yóò wà láyé ó ti máa fi iṣẹ́ ẹ̀kọ́ àná yóò wà láyé ó sì máa fi ẹ̀kọ́ àná. ẹnu ní ti mẹ ẹ̀kọ́ àná ẹtí ẹ̀ kò ní sí láyé má sẹ́dọ̀ sì lé lóṣù pàtàkì àti ìmọ̀ wúlò èyí ò káwọn àbá dáadáa àti gbogbo ẹni bá gbáyé ṣe dáadáa náà. torí ṣe lẹ́yìn wọ́n ní ọlọ́wọ́ báyìí a máa lọ́rùn nìkan o òdòrò púpọ̀ ní ẹ̀mí kẹta ọjọ́ olùrànlọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà la màmá dájú pàdé lọ Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rù ọlọ́wọ́ báyìí ṣíṣe òṣìṣẹ́ rẹ̀ níṣe pẹ̀lú ìkẹ́kẹ̀ẹ́ fọmọ bá nẹ́bí ẹ̀fọn bá wọn fọmọ bá rẹ̀ wọn bá gbogbo àwọn tó ń dáadáa ó sì já máa dúpẹ́ ọlọ́run ọba náà ẹnu ìjà yẹn láìmọ̀ rẹ̀ gbogbo ọlọ́yà láìmọ̀ rẹ̀ ọba tọrọ ọ̀rọ̀ tí ò lè lọ́wọ́ rẹ̀ tí wọ́n lónìí àwọn ẹlòmíràn fún olóòtú pẹ́bù àwọn abíjú pẹ́bù àtẹ́wọ́n ọba àwọn ọ̀gá ló sọ ìgbà níjẹ́ gbogbo tí fẹ́nu sọ́mọ̀ pátá etí fẹ́nu lẹ̀ náyà níbẹ̀ láàrin méjèèjì tòun náà bá ìlú ìdè o tí tòun náà bá ìlú ìdè o ìjọba òṣèlú kù méjì náà ní sọ́mà àti ilẹ̀ náà gbogbo ẹ̀ pátá òun náà bá lòun ẹ̀ tó wá ilẹ̀ ọlọ́ọ̀ni òun náà kà òun sàgbọ́lẹ̀ fún àyẹ̀wò tó ń gbọ́lẹ̀ fún àwọn àlàbárá tó ń sọ fún wa àwọn tí wọ́n sáájú ní ìyàsọ́lẹ̀ tó wọ́n lọ́wọ́ bá sọ fún wa sọ o òun náà fáyà bẹ́ẹ̀ ọlọ́run

tí wọ́n ló wò dúpẹ́ àgbàlá ìgbà dúpẹ́ bí wọ́n ló wò dúpẹ́ aláìmoore ni wọ́n àgbàlá ìgbà dúpẹ́ àgbàlá ìgbà kan bẹ tẹ́lẹ̀ pé iṣẹ́ fi wọ́n láti tẹ́ bọ́lọ̀ ti já náà ni subhanallah tí wọ́n ti dìbò ìjà tí ó parí ìlú àgbọ̀n òjòjì ayé wọn wọ́n wá lò sí ẹjọ́ wa ní ọ̀dáwọn kẹ̀kẹ́ tẹ́lẹ̀ ọ̀dáwọn kẹ̀kẹ́ gbogbo ọlọ́wọ́ tó lò sí lọ́wọ́ ọ̀dáwọn kẹ̀kẹ́ wájú ọlọ́wọ́ bá òun ẹ̀sìn ní sẹ́ni níyì ẹ̀sìn ní pàtàkì yẹn ẹ̀sìn ní sọ ní èèyàn pàtàkì níwájú ọlọ́run ìpáyọ̀ ọlọ́run ọ̀rá yìí òun ní sọ ní èèyàn ńlá ní sọ ní ẹni alábàálẹ̀ ẹ̀ẹ́dẹ́gbọ́lọ́ ọba àdìsọ láwọn ọ̀nà sọ̀rọ̀ ẹ̀ pẹ̀lú àbálẹ̀ lọ́dọ̀ wọ ọlọ́run ẹ̀yin tẹ máa pá olè lé láyé o àbẹ́ẹ̀ta ọmọ kó lè ní oṣù mọ̀tẹ́lẹ́ oṣù mọ̀ owó tẹ̀lé ẹ̀yìn lè máa pàtàkì ọ̀tá ọlọ́run yóò máa fi ìjàmbá àti ọlọ́run yóò máa sọ fún mi pé ṣẹ́ táwọn ti lè tẹ́lẹ̀ oṣù mọ̀ fún pamọ́ ẹni oṣù mọ̀tẹ́lẹ́ tẹ̀ tó kó lọ́wọ́ wọ́n ti tẹ̀lé àwọn níwájú wọn lọ́wọ́ ẹni tó káyọ̀ wọn lọ́wọ́ lọ́kàkà àdìgbọ̀bọ̀ òun ẹ̀rọ àwọn níwájú wọn lọ́wọ́ ẹ̀yọ́ sí ọlọ́run ẹ̀kọ́ adẹ́rọ̀ ọ̀la ẹsẹ̀ láti rẹ̀ níbi gbogbo tí ẹ̀ bá ń wá láyé ẹsẹ̀ láti ọlọ́run ẹnu bọ̀nà aláàbò máa ń tẹ̀ wá ẹbí ọ̀nà aláàbò wà lórúkọ́lọ̀ ọ̀rọ̀ àìsàn tó fi pé tó bá yẹ pé táyé lọ bá ń wá ọ̀dọ̀ òun ọlọ́run láyé wà òun lọ́wọ́ sì máa ń lẹ́sẹ̀ lórí tẹ́ bá ti láyọ̀ òun àìsíyá náà náà òun ọlọ́run láyé òun

a máa ń rẹ̀ wọ́n bá sọ́rọ̀ lórí ẹ̀sán wọ́n sì bá sọ́rọ̀ lórí ẹ̀sán kọ́ ọmọ akóòsè kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ẹni ó ní bá lọ́nà tó sì réré ó nílùú ọ̀gbẹ̀ kan ẹni tó ní tí ó fi jáde sí gbogbo ilẹ̀ nílẹ̀ kó lẹ́rọ ìrọ̀lẹ́ gbogbo wàhálà ọ ìyẹn pẹ́kẹ́ nínú àbáwà lọ́nà tó sì réré ní ohun tí ọba tí lọ́nà tó ti ń pọ̀ lọ́wọ́ létí kọ́ ẹ̀ ẹ̀dá kùtà létí ẹ̀wádìí dénú agbáyé láti gbé lọ́nà tí ń sọ ìfún òlòwò ní sọ́lá àti láti ní one thousand four hundred fifty years ago ó lọ sí sọ̀rọ̀ náà bọ̀ àlẹ́ ìkọ́jú mi táwọn ọmọdún mẹ́tàlá bá nẹ́bí lọ́mọ káàdì ìjọ ìjọba bá wọn one thousand four hundred and sixty years ago ọlọ́wọ́ bá lè sọ láti ń sọ ká lẹ́nu ni mo ní sẹ́mà àbílẹ̀ gbogbo ẹ̀ pátá yẹn ni mo ní ẹ̀dá kò ń tàbí pápá ńlá ẹni tó lè jáde lọ́tà ní ìjọ náà tó kẹ́ á o làwọn àti ọmọ ẹgbẹ́ ti wọ́n bí ẹ̀ ìyẹn dúró ẹ̀wò kọ́ kàjáde sílé orí náà kọ́ lọ bẹ́ẹ̀ máa ṣe kẹ́kẹ́ lórí ẹ̀.

ọlọ́run tó òun tó lẹ́sẹ̀ ẹgbẹ́ ìpára lé wọn fún wa káàkiri náà òun náà bá ti ìpára òun tó fi o ọlọ́ni tó bá ti kú o ẹ̀yẹ yà tó ayé tó mọ̀ lọ́wọ́ tó náà bá yẹ yà tó bá wù o òun lè kó ikú o lẹ́ẹ̀dọ́gbọ̀n tó máa wẹ̀ lórí ìlú ìlú wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yẹn ọlọ́run ti dẹ́rù bàwá ni o torí pé padà láti rí ìtàdéhùn lẹ́yìn ọ̀rọ̀ yìí pé òun ò ní pa gbogbo ayé rẹ́rá àmọ́ o oríṣiríṣi àdánwò kọ̀bá kò tó kọ̀ gbé kọ̀bá kò tó kọ̀ gbé kò tó ní ọ̀gá yìí lọ́rùn oríṣiríṣi ọmọ ìbẹ̀rẹ̀ àwọn tó mọ̀ bá lọ́mọ bá lọ. Gbogbo wa kó koríko lẹ́lẹ́ ẹ̀ka náà náà, àwọn òní koríko lẹ́lẹ́ ẹ̀ka náà náà.

ọ̀nà láti lọ mú wà ló wá ṣe tá àwọn gbogbo ẹ̀ lọ́nà láti ló ti lọ́rọ̀ ọ̀nà ilé ìjọba ti gbọ́rọ̀ èmi náà lọ́ba ti rí lọ ọlọ́ bá sọ ilé mi kí la kí ló fẹ́ lábú ó ká mẹ́rin tó pa àdé kọ̀ọ̀kan ní o wọ́tọ̀ pa mẹ́ta burú ọlọ́run ló ìlú kọ̀ọ̀kan ọ̀tá kò ó kéjì tó borí ọmọ dáná ọlọ́run ló ní kọ̀ọ̀kan ibi Sọlọ ụlọ ló máa ti bá ọkọ sí náà máa rí tó bá wà wa àti kọ̀kọ́ náà tó mọ̀ wá sí kàńkà wọn bẹ́ẹ̀ náà ìyẹn ní dáadáa táwọn ń wá dáadáa tí wọ́n ti ọ̀rọ̀ náà tó wá wò ṣe tó bá ní ẹ̀mí tó wá bẹ̀ wò ẹ̀ lè àlejò tí ó kéjì ọ̀nà yìí náà tó wá ṣùgbọ́n bá náà wá nítorí àṣẹ tí òun ní ká jẹ́ ẹ̀rẹ́ kẹta nínú àwọn òbí ẹ̀dá ó fún wa ní ìgbàláyè eléyìí tó ga láàrin ìgbà tó bu abẹ wá wò yìí ó fún kálukú wa lọ́pọ̀túnítì láti lè máa tẹ́tí sí àwọn tẹ̀sí àwọn àbá lónìrànà àyè tó kálukú náà ti gbọ́ káàkiri. ó rẹ̀ ní tó jáde nínú ilé rẹ̀ náà kò mórúkọ́ ní àríkọ́ tẹ̀sí rí nígbà tó kálukú náà bá kú sí ní fóònù. tó bá ti tẹ̀ ẹ́ ló ti máa gbọ́ àwọn àbá àtúwọ̀ náà bá láìpẹ́. Àwọn àbá tó bá fẹ́ náà, àbáwọn àbá wọ wọn, ó sí àwọn ní ní Táwọn ẹlẹ́yìnbó máa ń pè ní tribalism, ẹlẹ́yàmẹ̀yà. Ìwà ẹlẹ́yàmẹ̀yà yìí ń kó bá wa, ń kó bá wa, jẹ̀mọ́ àwa ló sọ báyìí àwa ò ní tẹ̀lé ọ̀pọ̀ e. ló tó pọ̀ o lórí pé jẹ̀mọ́ ẹni lè máa dè ìgbàgbọ́lọ́wọ̀ ọ̀fẹ́ gbà rẹ̀ lẹ́ni tó mọ́tà òjò òṣùwọ̀n tá a lè ní lọ́wọ́ òun náà lò fún wọn ọ̀là wọ́ọ́ ọ̀là ọ̀dọ̀ ìjàmbá ti sọ pé ọlọ́run ló sọ eléyìí ó sọ ọ́ lódodo gbogbo ibikíbi tí àbá àti sọ tó a lẹ́nu kọ́ wa lẹ́kọ̀ọ́ látara ṣèkáàlì ẹni ẹ̀sùn ẹni ẹ̀kọ́ ẹni èké níbi tí àwọn òṣìṣẹ́ náà kó kàkà sí ṣèkáàlì wọn náà ti ọwọ́ wákẹ̀ ọwọ́ fún lọ́lá nẹ́bì ọjọ́ òun náà gbẹ̀gbẹ́ àbákò mẹ́tì òun ó wá tẹ àbúrò rẹ̀ lọ́kàn àbúrò rẹ̀ lọ́kàn mọ́ mi lọ pẹ̀lú ọ̀pọ̀lọ́ òun wá náà nígbà tó fi ọ̀nà ọ̀nà àbúrò rẹ̀ lọ́nà ẹ̀mí ẹ̀mí ni ọlá orí ọ̀rẹ́ rẹ̀ kẹtọ́ wá lánàá á òun ló wọ́n sọ náà wọ́n bẹ̀rẹ̀ pé kó wọ́n sọ fún ọ̀nà àbẹ́bí ló fi máa ọlọ́run ti fi hàn ọ́ tùfáàlẹ́ òun tó ti fún ọ̀rẹ́ irọ́ ni yóò tó bẹ́ẹ̀ lòun kà ìpé ń bọ̀ wá lóòótọ́ owó ìdè ìlú díẹ̀ òun náà ti wá sọ ìpé ń bọ̀ lóòótọ́ jẹ̀mọ́ ó sì dé kó wá tó ti wá wá ní ẹ̀mẹ̀ta nù ìgbà tó wá tẹ́lẹ̀ ẹ̀ẹ̀ta torí àtúntò wá lọ́wọ́ ní àbá àbú rẹ̀ rà lóhun ọkọ ní ìpẹ̀ta tó wò bí wá sí nìkan náà lóhun ọkọ ní ayátàlùkù sí yìí tọ́ ọba ti

nínú wàhálà bá ń kó nínú ìsìláàmù lé nínú ẹ̀rù ṣùgbọ́n ọ̀nà kejì lẹ́yìn ó tún ní kó tí wàhálà ní pé tí wọ́n fi gan fún ẹgbẹ́ olódodo ọ̀rọ̀ tẹ́lẹ̀ wàhálà tó wà ní ṣùgbọ́n àwọn ti fún wa ní lérò tako tún wa láàlè máa bí mọ́ o òun náà ní pé ṣé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ láàlè ló sọ bẹ́ẹ̀ lọ́wọ́ tún wọn ibi kí ni báyìí tó tún wá sọ́lọ́run ló sọ àlejò ìgbọ́lódodo àlàtún ọ̀rọ̀ kan tẹ̀lé gọ́ọ̀mọ̀ rẹ̀ báwo ni ó ti wá jọba àbá àbúrò ẹgbẹ́ lọ́nà rí ó sọ tó tẹ̀lé bá àtẹ́bí àlẹ́bìnrin kò ní wá má lóòótọ́ tó rẹ́ ni ó sọ̀rọ̀ yẹn ìwọ ọ̀má láti tó ní fi wá níwà gbọ́mọ tó rọ́ọ̀kẹta fún ni àmọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ òdodo ni òun ọ̀rọ̀ ayáta kò bí mi jẹ̀wá kò bí mi eléwọ̀ ẹ̀kọ́ ni fún wa wọ́n náà má tó olórí inú pé hàn tí ìbá ti kọ́ ọ̀rọ̀ níbi báyìí ọ̀rọ̀ yóò wúlò lórí rẹ̀ kẹ̀kẹ́ àmọ̀ ìpé olódò ọ̀rọ̀ ni wá ní gbogbo omi ṣùgbọ́n tí ọ̀rọ̀ náà ní láti ní òun ni ká ní òṣùwọ̀n láti ìmọ̀ yìí pé jẹ̀má kòkòrò rẹ̀. Ìrìnàjò lọ́dọ̀ náà ní wípé gbogbo oríṣiríṣi ìlànà náà gbọ́dọ̀ sí nínú Ramadan tó kọjá. A ti gbọ́ ipò ọ̀rọ̀ máa báwọn ẹni rẹ̀ wọ́n wà nínú ìjẹ̀ra tó wá sí àwọn ẹni rẹ̀. Àwọn ẹni rẹ̀ nínú àwọn àròyìn láàmà ní Inú òròyìn láàmà ní wọn ní kó wọ́n lè kàgbọ́ tó ń gbé ní ọlọ́run. wọ́n sì máa ìkọ́jọ́ kàfẹ́ táwọn ìlọ́dọ̀ fi nàìjíríà wọ́n ní kàgbọ́ nípa agbó ìṣẹ̀lẹ̀ rẹ̀ ṣàfẹ́ ìtọ́ sí àwọn rẹ̀ náà ní pé ó ti tẹ̀ wá ẹ̀sán lórí ẹ̀ eléyà tó kú wọ́n ti tẹ́sì mọ́ wọn nípa síìtì lọ́gá ẹgbẹ́ ẹgbẹ́ bá ti parí bẹ́ẹ̀ ṣe ti fi ní o wọ́n ti láti òkú lọ lé rẹ̀ ìfẹ́jọ́ bá ti ṣàtì ló o fifteen àbí ten yóò jẹ ẹnẹ ó jẹ pankẹrẹ àbá ṣe ẹ̀fọ́ kálukú náà wá ti ṣàtì ẹ̀ lóṣù ẹ̀jẹ̀ òkú kalẹ̀ já ọmọ ẹ̀ka ẹ̀sìn sí kẹ́rẹ́ títí di pàjùlá ẹni tó náà máa ṣe kẹ́rẹ́ olóòtú máa fukú pẹ̀lẹ́ tó wọn náà tọ̀ pé máa pẹ̀lẹ́ lẹ́ẹ̀sí láti ní fún wa lóde tó wà ní máa ronú nípa ìjáàmà àwọn ẹni rẹ̀ wọ́n ronú nípa ni pé á gba ìbọ́ ti jẹ wa tọ́ọ̀ bẹ́ẹ̀ ló ti dá mi jẹ́ wa láti gbogbo tó ní àwọn àṣẹ́bẹ̀ òde tó ní agbọ́dọ̀ pé tó ní àwọn àṣẹ́bẹ̀ yẹn pẹ̀lú ọba tó ń jẹ ìyà láti nà gbóhùn náà àdíṣe láti ó dé gbóhùn náà ní constitution wa táàmà lò láti nípa gbọ́nà wa lẹ́yìn ọlọ́run tó kọjá àwọn ẹnẹ́rẹ́ nínú òní wọn ni wípé wọn a máa ná dúkìá àwọn tọ́lọ̀ bá fún wọn tó gbọ́nà gbọ́nà òun bá wọn láti dé bẹ̀rẹ̀ wọ́n máa na tó lọ́dọ̀ ọlọ́run wọ́n á ná báwọn ẹbí wọn tí wọ́n ò ní wá ní báwọn ọmọ orúkà tí àwọn tó ná báwọn tó wá báwọn tó wá béèrè àgbàǹdé àgbàǹdúgbọ̀n lórí nígbà àwọn ẹ̀nà oṣù tó lọ́rọ̀. àwọn ẹni rẹ̀ fi wọ́n kà sí máa ń kéré ọ̀mọ̀dọ́nà ti sábà ìrẹ́ lórí àwọn ọ̀run ńláńlá ló ń sọ Àwọn nílé tí ó ti lọ bàbá àwọn èèyàn bẹ́ẹ̀ náà ni wọ́n tó máa ti bàrà. Wà á mójútó àwọn ọ̀dọ́ta orí àtúkọ àwọn oríṣiríṣi àwọn ọba abúlé àwọn olùkọ́ láwọn aráàlú náà wà á mójútó. Àwọn ẹgbẹ́lé wọ́n máa fẹ́ àdéhùn wọ́n ti máa ṣe sùúrù lórí àárẹ̀ àbí lórí ìnira àfẹ́ni àbí lórí kò tó kàn jọ bẹ̀rẹ̀ fún wa. Inú ìyàwó ẹ̀ ẹni ìjọba ń tẹ̀wá àgbàtí wọ́n ti kí wọ́n bá kẹ́kẹ́ ó fi hàn pé tó ṣe fún àwọn lóòótọ́ àmọ́ wọ́n kẹ́kẹ́ ó ṣe ti ní omi wọn ò ní tẹ̀sán látọwọ́ ara wọn wọ́n ti ṣàkóso ògbótọ̀ kódà àwọn ẹni ilé bá ń sọ yìí wọ́n á máa ṣàánú aláìní wọ́n á máa ṣe dáadáa sáwọn aládùúgbò wọn ìwọ àwọn àròyìn wọ́n á máa bá lọ́wọ́ àwọn ẹni rere o kódà bákan náà wọ́n á máa jẹ gbogbo táwọn máa ń ṣe létí tó yọ ọmọ ọ̀rọ̀ àlá àwọn àgbègbè wọ́n á ti ń kó mú yúkà wọ́n wọ́n ba ẹ̀sán kẹ́kà lọ́dọ̀ ọ̀la ní pẹ̀lọ́lẹ̀ ẹnìkan àwọn ìṣiṣẹ́ torí tó lẹ́ta ẹ̀sán lọ́dọ̀ ẹnìkan wọ́n á máa jẹ́ torí ọlọ́wọ̀ báyìí. eléyìí wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ẹ̀ra àwọn àdàlá tí ọmọ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ tọ́lọ́ ọba àdìsọ látọ̀ fún aláàbò àrùn gbogbo àwọn ẹni wọ́n mọ̀ fẹ́ nù ìdẹ̀ra ẹ̀ ìdẹ̀ra yìí ó ní ìlànà náà ìdẹ̀ra ayé bukare àti ìjọba ìjọba ìjọba àwọn ẹni sáfọ̀ yìí àwọn náà lẹ́yìn tí wọ́n lọ́dọ̀ ló tún wọ́n tẹ̀ ọ̀nà wọn máa wọn máa fún ọlọ́wọ́ bá lẹ́tọ̀ọ́ ẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹrú máa fún wọn lẹ́tọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ bá àlùkò láti bá wọn tàbí wọn ìjẹra èyí tí wọn bá tẹ̀ àwọn tọ́nà ọba àlejò ọlájà máa wọn rí pé àwọn eléyìí òdodo ló ń gbàgbọ́ wọn kò é tẹ̀lé àti ọlọ́run ọba ọ̀rọ̀ ìyọ́ náà rọ̀mọ̀dọ́nà tí ó ń wà nínú lédè wá lábẹ́lẹ̀ tàbí káwá kó ó ti fi wọ́n ti fi hàn lé lábẹ́lẹ̀ tàbí káwọ́ ka bùhánì lábẹ́lẹ̀ tàbí àìsàn lọ́rọ̀ ẹ̀yìn sísọ àìsàn ní kèéká ó kún náà ní wọn síká àwọn tó jẹ́ àwọn òǹkà ìgbọ̀nlẹ̀ mọ́nà kọlá ìjà àti ẹnu wa lọ́wọ́ bá rí tó lánàá ìjọ báwọn tó kí wọ̀nyí àwọn náà wà ní ọ̀nà ẹgbẹ̀ yìí mẹ́rin wọ́n ti orí náà náà ìjọba rẹ̀ sí ara kódà ẹnì kan nu wọn tó wá jẹ́ kò kí kò ní áṣẹ́sì mẹ́jọ gbogbo wọn náà ni wọ́n wà bẹ̀ wò ọlọ́ni ilé alẹ́ ti ta ló fi bí iná náà ti tó mọ̀ ọ́ ta ló fi bí àwọn náà ní jọ́ta rí yìí ẹ̀mí kan ò ní lè ka ẹ̀mí kan lẹ́ ìjọ́nà o àṣẹ kò ní sí lọ́wọ́ ẹ̀nì kẹ́kẹ́ ìjọ́nà o wọn náà wà ní ọwà tó bá ti wá rí lè ka àwọn bá ti òní sí lọ́wọ́ ẹ̀nì kẹ́kẹ́ náà wà lọ èmi àti ẹ náà ẹ mà já mọ́ra kalẹ̀ bí ọjọ́ náà اللهم أعرضنا عنه حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا الحمد لله بنعمته تتم الصالحات ولا حول ولا قوة إلا بالله ثم الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد قال عباد الله أنه مما استفدنا خلال رمضان الإسلام بالأوقات وهي أفضل وهي أفضل أموالنا التي لا يجوز تدينها خاصة عند الوعد بينك وبين أحد إما إنجاز عمل أو حق جزة وبينهما فهذا زادنا يقول معنا أتى من القبر وقد جاء في الحسن قال أبو بكر قال أبو بكر رضي الله عنه من دخل القبر بلا زاد فكأنما ركب الغار بلا سفينة فقال عمر بن الخطاب رضي الله عنه عز الدنيا بالمال وعز الآخرة بصالح الأعمال فقال عثمان بن عفان رضي الله عنه أما الدنيا ظلمة في القلب وأما الآخرة نور في القلب فقال علي بن أبي طالب رضي الله عنه من كان في طلب العلم كانت الجنة في طلبه ومن كان في طلب المعصية كانت النار في طلبه هذا هو المولى الله ọba tó ṣe pé pẹ̀lú ìlera rẹ̀ ní gbogbo tó dáa máa dúpé ọlọ́gbọ́n ọ̀lágbára o lẹ́yìn ọlọ́run ọba rẹ̀ gbogbo ọmọgbọ́n ọmọgbọ́n ọlọ́run ọba ní kí ọgbọ́n ti fún ewu ní kí ó kó yọ o gbogbo àwa máa ṣe ní lẹ́yìn lẹ́yìn ọgbọ́n lẹ́yìn lẹ́yìn ọ̀bẹ́ ti dé lẹ́yìn náà òye ìgbà ọlọ́run ọba lọ.

àwọn ọlùmọ̀ wọ́n kí èdè àwọn ọ̀sẹ̀ wọ̀nyẹn ẹjọ́ wa ló kú o káwo látọ̀jú rẹ ẹni tó jẹ́ mẹkáníìkì látọ̀jú rẹ onífọ́ọ̀bù ọ̀sẹ̀ ní ìmọ́tò rẹ onítọ̀ mẹ́fẹ̀ẹ́ máa jẹ́ ní ìmọ́tò yìí á ah, ó ti kẹ́kọ̀ọ́ lọ́wọ́ mi ẹ tó lè rí iṣẹ́ yíká báyìí yóò di next month kẹ́ tó lè nígbà tó bá ní à ah, èló wá ní ẹ̀ẹ́dẹ́ tó ẹ̀ tó tẹ́ bá la màtíríà jìnnà ẹ̀ fún ní ten thousand láti lè rí tó bá ní sẹ́yìn ilé ìgbà láàrin tó bá parí ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan ní ọ̀sẹ̀ kẹ́kẹ́ rí yìí tẹ ọ mẹ́fà lọ́sẹ̀ kan náà dé káàdé bá ní ilé àmọ́ ẹ̀ máa five thousand lẹ́nu jẹ̀mọ́ àwọn kó five thousand kalẹ̀ àpò mẹ́rin kalẹ̀ àpò five thousand kalẹ̀ iṣẹ́ ìrọ̀gbọ́dọ̀ kọjá àtàlẹ́ nínú ìbẹ̀rẹ̀ àbúlá torí pé wọ́n náà wò àtọ́lọ́wọ́ ọjọ́ finance oní ten thousand àtọ́ ọbẹ̀ kọjá àwọn tó oníkẹ́ oní five thousand ẹ wá já wò wọ́n tó ṣàdéhùn pé ten thousand ní next month tó wá ní next month tí ọ̀bá jẹ́ òun gbà àwọn ìdá owó rẹ̀ padà ó ti ẹkọ́ nínú ẹ̀mí ẹ̀ wọ́n tó ọlọ́pàá ten thousand ní next month tó wá padà sọ iṣẹ́ rẹ̀ ń di upper month wọn lọ́wọ́ ìtumọ̀ rẹ̀ pé five thousand rẹ̀ ń bọ̀ pàdé òun lẹ́yìn àdúgbò mẹ́tò bẹ́ẹ̀ ìgbógbogbo àìsábà olúrẹ̀ o kódà tó ọ̀bá rọra Jọmọ́ mùsùlùmí, gbogbo àwọn ẹ̀kọ́ ká gbọ́nù rọ̀mọ̀dọ́nì lè lè ẹjá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nǹkan lásìkò. Ká lọ mẹ̀rí pé àsìkò, ó ti so mọ́ tó pọ̀, ṣùgbọ́n ẹnìkan lẹ́ lọ bí jẹ́, òun náà ti sacrifice àsìkò yẹn pé ìta bẹ́ lọ, ìta ní ìtumọ̀ mẹ́rin lè pa torí ìta ẹjọ́ pàdéhùn di pẹ̀sìmítà ń lọ rẹ̀ àbí àkókò láti lábẹ́ ṣe nǹkan láyé òun wá ti múra kalẹ̀ ìwọ́n bá ṣe kéré ìwọ́n bá wò wípé rá wo ò lè ṣe kéré o wo ò lè ṣe kọ̀ láti kọ̀ yẹn má ó ẹ̀jẹ̀ kó mà òun tẹ̀ ti sacrifice ara ẹ̀ kalẹ̀ ó ti sacrifice àkókò àkókò tóun sacrifice yẹn ìkẹ́kẹ́ lòun náà fẹ́ ṣe tó bílẹ̀ wọ́n wá ń lọ sí ẹ ó ti pàbò tí tó ń ní ẹnu ìlà àkókò ìsínú ẹ̀jẹ̀mà jẹ̀mà ń gbá wẹ̀ lọ́wọ́ tí ó ní yẹn àkókò ìsínú ó kálukú ọmọ

bá lè lu ọkọ̀ náà gbà àbá ọlọ́run náà pé iyì ayé òun tí ó lówó bẹ́ẹ̀ ni ó kálukú náà ní kókó wo lówó ṣùgbọ́n àwa pàtàkì ìyà ìsìlámà iyì ìsìlámà òun náà ní bá ní fẹ́rẹ̀ o ó kálukú náà ní ṣe wàhálà ti dídá látàárọ̀ kí lọ wá owó náà

òkùnkùn ní ọwà ní a wa wọ́n à ní ríbi sí sí olóore bẹ́ẹ̀ náà ẹ̀wà lọ mọ̀ wípé ẹni tó wá lọ jẹ́ pípé tó pàtàkì ní ẹni ṣe ìmọ́lẹ̀ ní ọmọ wa ní ọkàn wa irú àwọn rẹ̀ ẹni ìmọ́lẹ̀ bá sì wà ní rẹ̀ òun ló lè máa ẹnu ọlọ́run irú àwọn ẹnu ní máa rí tí ọlọ́run ẹni wọn ayé òní ó lè ilẹ̀ sí pé kọ́ máa pààyà ayé ní ó lè ilẹ̀ sí pé kọ́ máa lọ lè fún àbúrúkú kọ́ máa dàlúrú kọ́ máa dàmú àwọn èèyàn pé kó fẹ́ lówó ṣùgbọ́n ẹni tó bá ń sàmọ̀ lọ pàtàkì wà ní ọkàn rẹ̀ yóò bẹ̀rù ọlọ́run ọba lọ́kẹ́kẹ́ àti kọ́kọ́ ẹ̀mí yóò fomi lọ́wọ́ ẹ̀ kò ní dàbí èyí tẹ́lẹ̀ àwọn èèyàn nípa ilé tó wà wá tèmi nípa wà nìyẹn gbogbo ẹni tó bá jẹ́ sí pé ìmà ní ń wá ẹ lọ mà yí pé àlìjẹ́nà bẹ̀mí tó wà nù kúbẹ́ láti wá mẹ́rin ẹ lọ mà yí pé àlìjẹ́nà ń wà o ìfẹ́ni tó wá ti jẹ́ sí pé gbogbo pláàni rẹ̀ ń gbogbo ọgbà yóò ṣe tẹ̀lé yóò ṣe yapa àbí ọlọ́run ẹ mà yí pé kò sí tóun náà pláàni fún òun náà pláàni àbí wọlé

tí ò bá sí fún ọ tó òun náà lè pa sí tẹ̀sán wáyé àmọ́ pọ̀ lábẹ́ tó pa rọ̀mọ̀dọ́n tó wọn tó wá gba tẹ̀sán wáyé tiẹ̀ gẹ́gẹ́ báwọn afá àti mo wá abẹ́lẹ́ ọ̀bà lè tẹ̀lá tí tẹ̀sán wáyé ti lọ oun naa le pase si ọlọ́run pa romodon to wa to wa ló fún àgbàgbára káàdì ìgbà káàdì ìgbà fún níbi olóore اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم اجعلنا لنا اللهم اجعلنا لنا اللهم اجعلنا سببا لنفس الدعوة كتواب كل سيدنا محمد صلى الله عليه وسلم في هذه الحار وما جاورها برحمتك يا ارحم الراحمين اللهم امنا في دولتنا دوله نيجيريا اللهم آمنا في دولتنا هذه دولة نيجيريا اللهم آمنا في ولايتنا ولاية أندو اللهم آمنا في بلدنا بلد أسوة مجاورة برحمتك يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين اللهم ربنا هب لنا ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما اللهم ربنا آتنا من لدنك رحمة وأجيلنا من أمرنا رشدا اللهم ربنا آتنا في دنيا حسنة وبالآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم ثم إلى الله